الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما دوبا فلون ọba tó sí àánú wa tó tún sọ wa dàkókò yìí eléyìí ni Ramadan ẹlẹ́ẹ̀keje Allahu Akbar Ramadan ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nù Ramadan keje leléyìí pẹ̀lú àánú Ọlọ́run ohun táwọn agbéyẹ̀wò lónìí láàrin bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni àwọn àmì kan tí ò ṣeé má pàpàdé nínú Al-Qur'an àmì márùn pé láàmú wá ó pọ̀ lọ́nà tí ẹ máa ń gbà mọ àwọn àmì kọ̀ọ̀kan yẹn àwọn àmì ìdádúró ni ṣùgbọ́n da ká kọ ká mọ̀ kó yẹjú kó yé wa dáadáa ẹjẹ́ ń gbé láti ibi tó ṣe pé kọ́ lè bá a rọrùn àmì kan bẹ́ẹ̀ náà Al-Qur'an dúkìá Al-Qur'an tí wọ́n máa ń sábà ṣe àmì tóótò tó mẹ́ta báyìí tóótò tó mẹ́ta ni wọ́n ṣe é ní tóótò tó mẹ́ta báyìí ọ̀nà méjì ni wọ́n máa ń wà ní máa ń tẹ̀lera wọn irú àmì yìí kílẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọ́n jó yíwa pé aláàmọ̀kẹni àmìkẹni àmì yìí tó á ní kòlèwákùf bí i sì ìdàwó kìfà alà áhàdì mọ̀dàáyìn láyé sí kòlèwákùf alàlẹ̀ àkọ́ àmì yìí àmìkẹni tó ṣe pé méjì ní máa ń jẹ́ tá a bá ti dóńbi ọ̀kan àní dóńbi ẹlẹ́ẹ̀kejì mọ́ tá ti dóńbi alákọ̀ọ́kọ́ túláàsì ní ká dóńbi ẹlẹ́ẹ̀kejì yí tó sọ fún kó lè bá gbọ́ yí dáadáa tó bá ti alákọ̀ọ́kọ́ ò ní o tó bá ti wá dóńbi alákọ̀ọ́kọ́ ò gbọ́dọ̀ dóńbi a máa ni àfi ká má pẹ̀rẹ̀ wá ẹ̀jẹ̀ á má pẹ̀rẹ̀ wá tó tó bí àpẹẹrẹ bíi mẹ́rin sí márùn nínú Al-Qur'an tá a bá pàdé bẹ̀ náà pẹ̀lú tabaka sọ́ọ̀tù fatiha tán sóra tó tẹ̀lé náà sọ́ọ̀tù bakora níbẹ̀rẹ̀ sọ́ọ̀tù bakora yìí tọ́lọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim alif lam mim ohun tó tẹ̀lé náà ni pé dalikal kitabu la raiba fihi hudan lil muttaqin àyà yẹn wọ́n náà wò sí kò wò dáadáa wọ́n mọ̀ ìyá mi tó bá fẹ́ ka ibi yìí ọ̀nà méjì ló lè gbà ká ó lè ká báyìí pé dálékàlù kitabu la raiba fih tó dùn bí fi yẹn hudan lil muttaqin ó sì lè ká báyìí pé dálékàlù kitabu la raiba fihi hudan lil muttaqin èèwọ̀ ni o. ọ gbọdọ ká báyìí pé dhalika fi àrárá o ó dòbẹ́ láàkọ́ ó dòbẹ́ lẹ́ẹ̀kejì rárá tó bá ti dòbẹ́ láàkọ́ ní dòbẹ́ lẹ́ẹ̀kejì mọ́ tó bá ti dòbẹ́ alákọ̀ọ́kọ́ ọlọ́ wọ́n fẹ́ sáfẹ́ ju ọ̀kan ni sáà àtúgbọ̀dọ̀ fi ọ̀gbọ̀dọ̀ bẹ́ẹ̀ o ọ̀lẹ́kọ̀ọ́ koran nìyẹn tó bá ti kà ẹjá tó bá pẹ̀rẹ̀ mí wà tàbá Sūratu Baqara bákan náà ní àyà 195 ẹ̀ àyà 195 wọ́n ní lọ wò ọlọ́run bá ní pé a'udhu billahi minash shaitani rrajim wa anfiqu fi sabilillahi wa la tulqu bi aydikum ila tahlukati wa ahsinu. inna Allaha yuhibbul muhsinin tó bá tó fẹ́ ka ilé yìí náà ọ̀nà méjì ló lè gbà ká ò ní kà lọ́nà méjì o ó lè ká báyìí pé wa anfiqu fi sabilillahi wala tulqu bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin ó sì lè ká báyìí pé وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين ọlọ́nfààní kò kà báyìí ṣùgbọ́n gbọ́dọ̀ ká lọ́nà méjì tí ń bọ̀ wáyé o wa anfiqu fi sabilillahi wala tulqu bi aydikum ila tahlukati wa ahsinu inna Allaha yuhibbul muhsinin tó ní dó láàrin rẹ̀ àfẹ́jẹ́kọ̀ kà bẹ́ẹ̀ bákan náà máka aráyé wà ń fi kú fi sabilillahi wala tulku bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin ó rí pé nígbàtà dóbi alákọ̀ọ́kọ́ àtúlọ̀ dóbi ẹlẹ́ẹ̀kejì o 26 rẹ̀ ọlọ́run bá ní قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين ولن فانقوا كبي قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض وسلام فانقوا كبي قال فإنها محرمة عليهم arúbáyìn sanẹ̀tàyìnyẹ̀ tí ihu na fi ọgbù ṣùgbọ́n makaba yóò kọ́lá fàyín na ha muhammadu ni aláyìhìm arúbáyìn sanẹ̀tàyìnyẹ̀ tí ihu na fi ọgbù tó ní dómbẹ̀ rárá tó ti dómbẹ̀ ọ̀kan ò ní dómbẹ̀ kejì mọ́ nídájọ́ ti ibi قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض rárá rárá maka abẹ́ o bákanẹ̀ ẹ̀tújá sáyé mú kẹwàá sí kàdúnbẹ̀ tàbáwo súwátù Maida bákanáà nínú súwátù Maida yìí ní 41 اللهم بانك يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك أولي كابين أولي كابين يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفوائهم ولم تؤمن قلوبهم ومن الذين آدوا tọ́lọ̀ dùn bẹ́ẹ̀ tó ní dùn bí sára kọ́kọ́ láǹfààní bẹ́ẹ̀ ẹjá kò lórí ilé ká tó bá sí bí àpẹẹrẹ kejì òun ni mímu mímu yìí wọ́n máa ń kọ́ bí kọ́kọ́rọ́ báyìí kọ́kọ́ tì í Alama kan lòun náà jẹ́ àmì kan lọ́jẹ̀ aláàmọ́tul àmì ìdádúró ni wọ́n máa ń pe àmì ìdádúró yìí ní aláàmọ́tul waqf láàzímì àmì ìdádúró èyí tó ṣe pé ọjọ́ rẹ̀ yẹn aláàmọ́tul waqf aláàzímù àmì ìdádúró tó jẹ́ ọ̀rẹ́ yẹn ká mú àpẹẹrẹ rẹ̀ wá nínú Al-Qur'an nínú suratul Baqara ní àyà 212 ọlọ́run bàbá àlékèrè sọ báyìí pé زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا tọba wò kí a mọ̀ nìyẹn ọba mímu ìtàwé yìí ń bẹ ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rẹ́ yẹn ni kò dúró ọ̀gbọ́dọ̀ lọ́wọ́ والذين اتقوا فوقهم يوم القيامة bó ti kàánù ọgbọ́dọ̀ jẹ́ nìkan tí ó gbọ́dọ̀ pé zuyina lilladina kafaru alhayatu dunya wa yaskharuna minal ladina amanu wal ladina taqaw rárá o ọ̀rẹ́ yìí ni kó dóńbi mímú yẹn zuyina lilladina kafaru alhayatu dunya wa yaskharuna minal ladina amanu wal ladina taqaw fawqahum yawmal qiyamah bó ti kábẹ̀ yẹn nù. túwọ́ suratul an'am Quran 6 verse 26 rẹ̀ fastat six yẹ ọlọ́run bá ní pé innama yastajibu alladhina yasma'un òkè yasma'un ni ọba mímu yẹn bẹ innama yastajibu alladhina yasma'un wal mawta yab'athuhumullahu thumma ilayhi yurja'un bí wọ́n ṣe kàánù so bákan náà tí wọ́n bá tún wo suratul qamar èyí ó tún bá ń bi tiẹ̀ náà suratul qamar ọlọ́run bọba lékè ọlá ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ bá tún ṣe kà á níbẹ̀ náà ní ayé ẹlẹ́ẹ̀karùn-ún inú sọ́ọ̀sì kọmọ́rù ìyẹn Quran 54 ọlọ́run bá ní pé hikmatun baligha ọba mímu lókè bẹ̀rẹ̀ náà ìbẹ̀kọ́ fama tughni nudur fatawalla anhum lókè fatawalla anhum láyẹlẹ kẹfà ẹ bá mímú yìí lókè gbogbo kùránì ẹ lọ sí tọjọ mushaf ẹ bá mímú lókè fatawalla anhum yawma yad'u da'i ila shay'in nukur fatawalla anhum ọ̀rẹ́ yẹn ni o wọ́n fẹ́ jẹ́ ká dúró ní ibẹ̀ yẹn. àpẹẹrẹ tó ní jíìmù jim a máa bá jim lókè jim yìí ìtumọ̀ tẹ̀ náà ni alámọ́tòlù wákùfìlì jaiz ọ̀rẹ́ yẹn àmì kéèyàn ó dó tọ́jẹ́ pé ọ̀sẹ̀ tọ̀ kí ló ṣẹ̀tọ̀ jàwáza mustawiya tọrọfàì èyí ọba wà ká ṣe méjèèjì nínú ká dún bẹ́ nínú ká máa lọ 50-50 ní méjèèjì ìṣe ìmúnáyà ní wíwáwó odó wáyọ máa lọ ẹja máa pẹ̀rẹ̀ wá bí òun náà ní sọ́ọ̀tù muzamil láyà tó gbẹ̀yìn Quran twenty ẹja máa pẹ̀rẹ̀ ń bẹ̀yàn wáyé òye wà dáadáa ọlọ́run bá sọ báyìí pé inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layli wa nisfahu wa thuluthahu wa ta'ifatun min alladhina ma'ak lókè ma'ak yẹn jíìmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jíìmù yẹn ó lè dó ó sì lè máa lọ ìyẹn kò lè ká pé wọ́tọ́ ìfàtúnmìnà nàdínà máa kàwọ́ lọ́hù yóò dèrò lẹ́yìnà wọn náà àárọ̀ alima aláǹtò sóhù fatábà aláìkùn tó ní dó ó sì lè máa dó láàrin bí jíìmù yẹn lọ bọ̀tí wọ́tọ́ bá ń ṣe kẹ́kọ̀ọ́ tó fẹ́ mọ kùránì ká dáadáa ọ̀dà kọ̀ máa dó ọ̀dà kọ̀ máa dó ẹni tó bá ti jí dònú kùránì tí ò ní máa wíwí kúwì òun ló jẹ́ pé tó bá ó lè má dùn tiẹ̀ tí ó sì wíwí kúwì ṣùgbọ́n tó bá ṣe kẹ́kọ̀ọ́ kùránì yóò dà kó dó kọ kà báyìí pé ọ̀tọ̀ ifatun minal ladina ma'ak wallahu yuqaddiru al-layla wan-nahar alima an lam tuhsuhu fataba alaykum faqra'u ma tayassara minal Qur'an lókè minal Qur'an yẹn ó tún bá jíìmù yẹn yẹn bẹ́ẹ̀ aqimu salata wa atu zakata wa akuridu llaha qardan hasana ó tún bá jíìmù yẹn bẹ́ẹ̀ àmọ́ tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allahi wa khairan wa a'zama ajra ó tún bá jíìmù yẹn bẹ́ẹ̀ fifty fifty lòun tó bá wọ odó tó bá wọ ọmọ àlọ́ ṣùgbọ́n dàkejì òun fẹ́ jọra wọn pẹ̀lú sọ́ọ̀dì dábàá sọ́ọ̀dì lókè ìtumọ̀ sọ́ọ̀dẹ̀ látara síl ni wọ́n ti mú alámọ̀tìlù wákùfù lè já is máa kọ́ nílé wáṣílì àwùlá àmì lòun náà jẹ́ àmì pọ́sẹ̀ tó pé yẹn lè tó ṣùgbọ́n tíyẹn bá lè máa lọ lọ́dáàjù tíyẹn bá lè máa lọ lọ́dáàjù bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti sọ níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà Quran pàápàá jùlọ mi tíyẹn bá ti ń rí ọ̀rọ̀ bíi kálá ìyẹn máa tí wọ́n kọ sọ́ọ̀dì yẹn lé lórí lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe gbogbo ẹ̀ o lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀jẹ̀ àmú alápèjúwe nínú sọ́tún mọ̀dásẹ́ẹ̀tì ọlọ́run bá ní pé súnmọ́ yàtọ̀ máa wọ̀n á ní àzìdẹ̀ kílọ̀tẹ̀lẹ̀ kálá sọ́ọ̀dì ńbẹ́ńbẹ́ innahu kana li ayatina anida sọ́ọ̀dì ńbẹ́ńbẹ́ yẹn so bákan náà tàbá wọ àyàtà kàtẹ́lẹ̀ kan ìyẹn sọ́ọ̀tù muzammil láyà twenty rẹ̀ alimọ́ aláǹtọ́sóhó fataba alaykum sọ́ọ̀dì ńbẹ́ńbẹ́ ṣùgbọ́n tó máa sọ́ọ̀dì ni pé tó bá dó ọ̀sẹ̀ tọ́ ṣùgbọ́n tó bá lè máa lọ ó dáa jù a máa wá mú alápèjúwe fáwọn akẹ́kọ̀ọ́ pé kó máa lọ fifty five percent kó dó forty five percent ìdàkejì rẹ̀ wá ní cough táwọn bàbá cough lókè tiẹ̀ náà àmì tiẹ̀ alámọ̀tò lọ́wọ́kì lò jáìz máa kó ní lọ́wọ́kì àwùlà èyàn lè dún èyàn lè máa lọ ṣùgbọ́n kíyìn ó dó lọ́ọ́ dáa jù ìdàkejì yìí tá a sọ tán kíyìn ó dó lọ́ọ́ dáa jù gẹ́gẹ́ bọ́lá قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم سطيقي يدب إلا قليل لكن يتبعوا سورة البقرة ní one aya one ten rẹ̀ ẹ̀yìn ẹ̀lọ́wọ́ ọlọ́run bá ní pé wá kí mú sọ́lá tàwà tó zaka wọ́n máa tó kọ́ dé mú lè àwọn fúnṣe kó mẹ́rin khairin tajiduhu inda Allah ń bẹ lókè àlọ́ ń bẹ ìndọ́lọ́ ìnàlọ́ bí máa tá àmọ́ lóhùn náà bá ṣe bákan tá a bá tún wo àyà tó tẹ̀lé وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى kọfù yẹn bẹ́ẹ̀ tílẹ̀ká àmà ní jihom kọfù yẹn bẹ́ẹ̀ kọtòrí kọ́ tẹ̀síwájú so ilé ìní díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ jẹ́ ká gbọ́yé nínú alukoran kì í ṣe pé kẹ́ máa ta lọ wúru agbọ́dọ̀ mọ̀ bó ló yẹ ká dó bó ni ó yẹ ká dó tá a lè bá jẹ́ nìkan ti pé a lè máa fi ka ọ̀rọ̀ alukoran pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ọba ọlọ́wọ́n bá ní o èyí tó jọ́rọ̀ tiwa ẹ̀rọ báwọn ilé ìbòsí dà á láàmú tó wọ́n níbi tẹ́ kó fi kọ́ má sí ni full stop lẹ́yìn kó fi sí eléyìí eléyìí kíní kẹ́ni kó fi síbẹ̀ wọ́n dà wá láàmú gẹ̀ẹ́ni tó bá sì kọ ibi lẹ́tà àti gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń kọ tó yẹ pé compression wọn a máa yọ àfọ̀ àfọ̀ àfọ̀ kó ń bẹ tó bá fẹ́ yóò dàka mójútó níbi ọ̀rọ̀ ọlọ́run bá abẹ́lọ́run kọ́lọ́n bàbá lẹ́ka kó fún alágbọ́yé rẹ̀ bíbi àti sọ́ọ̀lọ̀ aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim assalamu alaikum